mo kí gbogbo èèyàn tó ń gbọ́rùn níbikíbi tí ẹ bá wà orúkọ mi ni dr ọlálẹ́kan salami aláàfin ìṣẹ̀ǹbáyé ní tí mo ní fún wa lónìí ó tún yàtọ̀ sí níta tí máa ń sọ tẹ́lẹ̀ ní tí mo ní fún wa lónìí òun náà ni ìbáṣepọ̀ ọkùnrin àti obìnrin ní tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni pé tọkọtìyàwó jọ ń gbélé ọkọ wa ti yó ó wá dé lálẹ́ ìhà ló yẹ kí ìyàwó kọ sí irú ọkọ náà ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀ náà ẹ jẹ́ kí kí gbogbo ọmọ Yorùbá pátápátá ìpè àkú oríire kí ni oríire náà òun ni pé ẹgbẹ́ Dr. Lekan Salami Association of African Tradition and Culture àti gbé ètò kan kalẹ̀ láti lè máa fi ṣe ìrántí àwọn akọni tó ti lọ nílẹ̀ Yorùbá. Pàápàá jùlọ àwọn tó yẹ pé wọ́n kú lórí pé kí Yorùbá kó lè máa gbé ìgbé ìrọ̀rùn. Ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú àti àwa aráàlú la mọ̀ pé ohun tá ń jẹ àǹfààní ẹ̀ lénìí. Àwọn kan ni wọ́n ti fi ẹ̀mí wọn kalẹ̀ fún àwọn nǹkan yìí làwa ṣe ń jẹ ìgbádùn ẹ̀. Dr. Lekan Salami ti wá gbé ètò kalẹ̀ fún gbogbo ọmọ Yorùbá wípé bá a ṣe máa ma ṣe ìrántí àwọn akọni tó ti lọ nílẹ̀ Yorùbá. Tó bá di August twenty eh, tó bá di April twenty seven, ẹ gbìyànjú kẹ pàdé wa nílùú Ìkoròdú. Eh, bí àsìkò bá ṣe ń súnmọ́, a tún máa fún yín ní làbárì lórí ọ̀rọ̀ náà. A fẹ́ ṣe ìrántí gbogbo akọni tó ti kú sójú ọ̀nà kílẹ̀ Yorùbá kó lè dà a fẹ́ ṣe ìrántí wọn léyìí tí ẹgbẹ́ kankan tí ò tíì ṣe rí nílẹ̀ Yorùbá ní ètò ẹ pé ọmọ Yorùbá kankan kò tíì ronú débẹ̀ rí àfi Dr. Ọlálékan Sàlámì bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ẹgbẹ́ wa tí wọ́n gbárùkù ti ètò náà mo kí gbogbo yín nítorí pé tí ò bá sí olóyè kò sí ní tó ń jẹ ọba tí ò bá sì sí ọba náà kò sí ní tó ń jẹ olóyè èyí jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ ẹgbẹ́ AATC ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tòótọ́ tó ṣe pé inú ìwọ náà dùn sí program tá a fẹ́ ṣe tẹ́ fẹ́ gbé lárugẹ àyè wà gbogbo ẹ̀yin mẹ́díà tẹ́ bá fẹ́ wá síbi ètò náà àyè wà gbogbo ìwọ tó ṣe pé content creator ni ẹ tó bá fẹ́ wá síbi ètò náà àyè wà tó bá ṣe ń súnmọ́ a update yín padà sí orí ọ̀rọ̀ tí mò ń sọ lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ ọkùnrin àtobìnrin tọkọtìyàwó jọ ń gbé pẹ̀lú àwọn ọmọ ọkọ wa dé lálẹ́ ó ti wá yó wọlé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ìyá wa ẹ máa ń ṣe àwọn àṣìṣe kan kí ni àṣìṣe náà ni pé irú ọkùnrin tó mutí yó tó délé ẹ̀ ká fi wé wèrè kódà wèrè tún sàn nítorí pé tá a bá rí wèrè tí mọ́tò bá ń bọ̀ wèrè ó máa ń yà fún mọ́tò ọ̀pọ̀lọpọ̀ wèrè tó bá fẹ́ sọdá títì wọn á wo ọ̀tún wọn á wo òsì kan tó sọdá ṣùgbọ́n ẹni tó mu tí yó kò ní wo títì kò ní wo mọ́tò yóò kàn já náà ni èyí fi hàn pé lọ́pọ̀lọpọ̀ ìgbà èèyàn tó ti ya wèrè ó sàn ju ẹni tó mu tí yó lọ báwo wá ni a ṣe jọ ṣe pẹ̀lú ẹni tí ò mú kankan àti ẹni tó ti mọtí yó báwo náà ṣe fẹ́ ṣe tó sì jẹ́ pé inú ilé kan náà náà fẹ́ sùn mọ́jú. Àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa tó jẹ́ obìnrin tán máa ń ṣe ni pé àsìkò yẹn náà fẹ́ kọ̀rẹ́ẹ̀tì ọkùnrin yẹn. Àsìkò yẹn òun ni wọ́n máa rántí gbogbo aburú tó ti ṣe. Wọ́n á máa bá fà á, ẹ ò lọ mutí yó, ò lórí tó ń rò, àwọn ọmọ ò rówó ilé san, tó bá fẹ́ ṣe kíní kan èmi náà ni ẹ ẹ ti ẹ àfi kó máa mutí yó ẹni tó ti mutí yó ni ìyàwó tún ń bá rojọ́. Ẹni tó ti mutí yó tá a sọ pé wèrè sàn jù lọ òun ni ìwọ obìnrin ló ń bá rojọ́. Òun ló ń bá sọ iye tó ń san ní school ọmọ. Òun ló ń bá sọ ibi tọ́rọ̀ Nàìjíríà wà. Èèyàn ta ti sọ pé wèrè sàn jù So èyí máa ń fa ìjà lọ́pọ̀lọpọ̀ ìgbà tó ṣe pé ẹni tó ti mutí yó ó ti lose control kò sí ní tí ò lè ṣe ẹni tó ti mojú tí yóò tó yẹ pé tẹ́lòmíì inú wọn tó bá wọnú tọ́lẹ̀tì inú tọ́lẹ̀tì ló máa sùn sí mọ́jú irú ẹni bẹ́ẹ̀ ìwọ tó wà mọ nǹkan kan ẹni yẹn ni ìwọ fẹ́ máa kọ̀rẹ́ẹ̀tì ìwà tó ti dájú láti lè bá irú ọkùnrin bẹ́ẹ̀ gbé òun ni pé tó bá ṣe wọlé tó ti mutí yó gbogbo nǹkan tó bá ń ṣe ká máa ràn lọ́wọ́ ni tó bá fẹ́ gorí bẹ́ẹ̀dì tí ò ráyè gùn ẹ jẹ́ ká ràn lọ́wọ́ kó gorí bẹ́ẹ̀dì náà tó bá bì gẹ́gẹ́ bí ìyàwó bá kó ẹbí náà tó bá pariwo ìwọ mọ́rùn lẹ̀lẹ̀ wá ẹ má bàa fa nǹkan kan ẹ jẹ́ kó sùn tírú ẹni bẹ́ẹ̀ tó bá wá sùn tó bá wá ti jí àwa lè máa bá sọ ọ̀rọ̀ ńgbà yẹn kì í ṣègbà tó ti yó lèèyàn tún máa kọ̀rẹ́ẹ̀tì ẹni tó ti mutí yó obìnrin tó bá ti ń kọ̀rẹ́ẹ̀tì irú ọkùnrin bẹ́ẹ̀ ó ti pé ó ti di pé wèrè méjì ló pàdé ara wọn ẹ̀yin ìyá ẹ bá wa mú ọgbọ́n ọ̀rọ̀ yìí ẹnu ọmọdé lèmi fi sọ ẹ̀yin ẹ fi etí àgbà gbọ́ kẹ́ máa bá wa fi kọ́gbọ́n èèyàn kì í correct ẹni tó bá mọtí yó àfìgbà tí ojú ẹ̀ bá wálẹ̀ ẹ̀yin bàbá wa náà sì rèé ẹ jẹ́ ká máa ṣe sùúrù pẹ̀lú àwọn ìmúkùmù tẹ́lẹ̀mí bá ti rí ọtí ìfà kò sí iye tí ò lè mú ní tó máa ń yè mí lẹ́nu lọ́rọ̀ wọn ni pé ṣé ibi téèyàn bá jẹ́ pé ìgò mẹ́ta ló mọ̀ ọ́n tó bá mu ìgò kan tó mọ̀ ẹlẹ́ẹ̀kejì fúnra rẹ̀ á ti máa ní feelings lára pé ah mi ò tún gbọ́dọ̀ mu kẹta àbí pé tí n bá mú kẹta yìí ah, àfi kí n dìde mi ò tún gbọdọ̀ fi kan sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò kí ń rí ara wọn control tán bá ti rí nǹkan yìí fà á tún mú débi pé àmú débi pé yóò padà ṣẹ̀sín kúrò ń bẹ́ẹ̀ ni ọlọ́run máa jẹ́ àṣẹ̀sín orúkọ tèmi ni Dr. Ọlálékan Salami aláàfin ìṣẹ̀ǹbáyé ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́